ìyá àwọn ẹ̀dá ènìyàn ṣíṣàjọyọ̀ ilẹ̀ adúláwọ̀ ilẹ̀ ibi ẹ̀dá ènìyàn ìṣàjọyọ̀ ìfẹ́ àti inúure ìyá tí ó ní àgọ́ àṣà ilé ẹ̀kọ́ fásitì ilẹ̀ ìyá ibi ìsinmi gbafẹ́ àti ohun ìrántí tí ó ga jù nílẹ̀ adúláwọ̀ ìyá ẹ̀dá ènìyàn ní ilẹ̀ ìyá ẹni gbọ̀ngàn ẹ̀dá ènìyàn.